àṣírí olùkọ́ tó fipá bá akẹ́kọ̀ọ́ sùn tú o àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti láwọn ti gbọ́ nípa ẹ̀sùn ìfipábánilòpọ̀ kan tí wọ́n fi kan olùkọ́ àgbà ní fásitì ìyẹn unilag dókítà kádírì babalọ́lá akeem ẹ̀sùn tí wọ́n fi kan babalọ́lá ni pé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2023 ni akẹ́kọ̀ọ́ ọmọbìnrin ẹni ogún ọdún kan lọ sí ọ́fíìsì rẹ̀ nípa èsì ìdánwò rẹ̀ kan tí kò dáa èyí tí olùkọ́ àgbà náà ìbá fi ṣàlàyé ìgbésẹ̀ tàbí ṣe ìrànlọ́wọ́ tó tọ́ fún akẹ́kọ̀ọ́ náà ṣe ló fipá bá lò pọ̀ nínú ọ́fíìsì rẹ̀ ikọ̀ aláròye gbọ́ pé lẹ́yìn ìwà ìláàbí ọ̀hún ni akẹ́kọ̀ọ́ yìí lọ́ọ́ fẹjọ́ sun àjọ aládàáni kan tó ń jà fẹ́tọ̀ àwọn aráàlú yẹn the inclusive social welfare and empowerment foundation àjọ náà ni wọ́n kọ lẹ́tà sí ọ̀gá àgbà pátápátá ní iléèwé náà tí wọ́n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn bákan náà ni wọ́n tún fẹjọ́ sun àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó cp ìdòwú owówà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé àwọn ti lọ gba ìwé àṣẹ láti ilé ẹjọ́ gíga kan ní ìlú èkó kí wọ́n lè fi ọwọ́ òfin mú olùkọ́ àgbà náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wednesday ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún yìí sọ pé àwọn ti fọwọ́ òfin mú babalọ́lá fóhun tó ṣe tí àwọn sì máa fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ láìpẹ́ Ọjọ́ Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.